ìyábọ̀ òjó ti sọ̀rọ̀ o èyí níbi tíṣẹ́ dé dúró lórí ìwádìí ikú Mohbad òrékelẹ́wà òṣèrébìnrin onítìátà ni ìyábọ̀ òjó ti sọ pé ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọmọwùnmí alọ́ba tí í ṣe ìyàwó olóògbé ìlérí olúwa alọ́ba ẹni táwọn èèyàn mọ̀ sí Mohbad ti lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá tó ń ṣèwádìí lórí ikú ọkọ rẹ̀ láti lọ dáhùn àwọn ìbéèrè kọ̀ọ̀kan nípa ohun tó mọ̀ lórí ikú àìtọ́jọ́ tó mú ọmọkùnrin olórin yìí lọ ìyábọ̀ òjó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá nígbà tó ń fèsì sí ìbéèrè àwọn aráàlú lórí ibi tí iṣẹ́ ìwádìí dé dúró àti báwọn kan ṣe béèrè pé ó yẹ káwọn ọlọ́pàá tó ń ṣèwádìí nípa ikú olóògbé Mohbad béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Mọ́wùnmí Alọ́ba tí í ṣe ìyàwó olóògbé náà Ìyábọ̀ Òjó tóun náà wà lára àwọn ẹni tó ń gbé ọ̀rọ̀ ikú ọmọkùnrin yìí kárí tó sì ń sọ pé káwọn ọlọ́pàá ṣèwádìí dáadáa nípa rẹ̀ sọ pé ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nìyàwó olóògbé ọ̀hún ti lọ bá àwọn ọlọ́pàá láti dáhùn ìbéèrè nípa ohun tó mọ̀ nípa ikú ọkọ rẹ̀ ohun tí mo mọ̀ tó sì dá mi lójú dáadáa ni pé ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́mọ́wùmí tí í ṣe ìyàwó Mohbad ti lọ bá àwọn ọlọ́pàá lórí ikú ọkọ rẹ̀ yìí àwọn ni wọ́n fìwé pé ó sì lọ jẹ́ wọn lójú ẹsẹ̀ àwọn ọlọ́pàá pàápàá ṣàfihàn rẹ̀ lórí tẹlifíṣàn wọn nígbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀kan lára ìgbà méjì ọ̀hún ni ìgbà tí bàbá olóògbé náà wá sọ́dọ̀ àwọn ọlọ́pàá ní olú iléeṣẹ́ wọn nípìnlẹ̀ èkó lọ́jọ́ yìí kan náà ni wọ́n tún ránṣẹ́ pé àwọn òbí Mohbad méjèèjì àti ìyàwó rẹ̀ pé kí wọ́n wá fún ìfọ̀rọ̀wérò pàtàkì kan tí wọ́n sì darí wọn lọ sí pàǹtí fún ẹ̀kúnrẹ́rẹ́ ìfọ̀rọ̀wérò lẹ́nu gbogbo wọn bákan náà ni àwọn ọlọ́pàá ní kí wọ́n kọ àkọsílẹ̀ nípa ohun tí wọ́n mọ̀ nípa ikú olóògbé náà ìgbà míì táwọn ọlọ́pàá tún béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ìyàwó olóògbé ní ọjọ́ kọkànlélógún oṣù kẹsàn-án ọjọ́ yìí dá mi lójú dáadáa ìyábọ̀ òjò ló sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ káwọn kan máa sọ pé ó yẹ kí wọ́n fọ̀rọ̀ wá ọmọ́wùnmí lẹ́nu wò ni bí olóògbé Mohbad ti ń pariwo lórí fóònù pé wàhálà ìyàwó òun ti fẹ́ pọ̀jù fóun àti pé bàbá olóògbé pàápàá fẹ̀sùn aburú kan ọmọ́wùnmí tí í ṣe ìyàwó rẹ̀ pé ni òun àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣí ojú ọmọ òun kúrò lára òun èyí tó fà á tí kò ṣe tọ́jú òun látìgbà tó ti lókìkí gẹ́gẹ́ bó ṣe hàn nínú fídíò kan tó ń jàrànyìn lẹ́yìn ikú olóògbé náà àwọn ohun yìí ló mú kí àwọn kan máa sọ pé ó yẹ káwọn ọlọ́pàá ṣèwádìí dáadáa nípa ipa tí Ọmọ́wùnmí kó lórí ikú ọkọ rẹ̀ yìí ṣùgbọ́n Ìyábọ̀ Òjó ti sọ̀rọ̀ pé àwọn ọlọ́pàá ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ìyàwó olóògbé náà nígbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ò bá gbàgbé ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 2023 yìí ni Mohbad kú lẹ́ni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n táwọn òbí rẹ̀ sì ṣètò ìsìnkú rẹ̀ lọ́jọ́ kejì tó kú àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí nípa ikú rẹ̀ lẹ́yìn táwọn èèyàn nàka àbùkù sáwọn bíi Naira Marley tí í ṣe ọ̀gá ọmọkùnrin olórin yìí àti Sam Larry tóun náà jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Naira Marley yàtọ̀ sáwọn méjèèjì yìí táwọn ọlọ́pàá mú lórí ikú olóògbé náà wọ́n tún ti fọwọ́ òfin mú Primeboy tí í ṣe ọ̀rẹ́ tímọ́tímọ́ olóògbé yìí àti nọ́ọ̀sì tó gún un lábẹ́rẹ́ gbẹ̀yìn kó tó kú adéwálé adéoyè ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́